ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa Ramadan Kareem ètò alálùbáríkà tí gbogbo yín gbádùn láti lè ṣe Orísun mo rò pé gbogbo àwọn ọ̀rọ̀ tá a fi jọrọ àwọn ọ̀rọ̀ tá a fi jomi tó rọrọ̀ lénìí kọlọ́run dákun wọ́n sàṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́là náà rí fún wa kọ́là nàbì lọ́dọ̀ ọlọ́run la ilaha illallah mo wá ní àlejò kan pàtàkì nínú ilé gẹ́gẹ́ mo ti wí fún yín lẹ́ẹ̀kan wípé alálejò kan tí wọ́n wá bá èèyàn wọn kan gba ẹ̀bùn nínú àwọn tí wọ́n dáhùn ìbéèrè wa dáadáa ni àbèrè bèrè àwọn bèrè àwọn àbèrè kan ní bí ọ̀sẹ̀ kan sẹ́yìn bàbá wa náà ìlú tí wọ́n wà kìí ṣe nàìjíríà rárá ṣùgbọ́n wọ́n wà nínú àwọn olólùfẹ́ wa púpọ̀ tí wọ́n ń gbádùn ètò wa láti ìlú kan tí wọ́n ń pè ní Equatorial Guinea eh, Malabo ibẹ̀ ni wọ́n ti tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa lórí ètò yìí tó sì gba àwọn ìbéèrè tá a béèrè dáadáa àwọn náà ni alhaji wa Muhammad Abubakar eh, Babajide kọlọmọsọba dúró tí wọn wọn wá ti rán èèyàn kan wá láti wá bá wọn gbẹ̀bùn ẹni tó ń wọn rán wọn náà ni alhaji wa muhammad hussein adesina salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a kí yín púpọ̀ pé ẹ̀yin náà wá sílé iṣẹ́ orísun lẹ́nìí kọlọmọsọba àgbàdo àti yín náà àmín kọlọmọba àdúró tì yín alánàbí lọ́dọ̀ ọlọ́run lálẹ́ àyè ilàlá sẹ́ni pé àáfún yín ní ẹ̀bùn tẹ́ wá gbà gangan fúnra ẹ̀yin gẹ́gẹ́ bíi olóye onímọ̀ ọlọ́gbọ́n Ramadan ti ń lọ báyìí ó ti ń tan lọ báyìí nínú Ramadan a discover pé àwọn èèyàn máa bẹ̀rù Ọlọ́run gan bẹ̀rù Ọlọ́run yẹn pọ̀ àwọn ẹlòmíì gan tẹ́ ẹ̀rí mọ́sálásí rí ẹ̀rí wọn mọ́sálásí ẹni tí ó sàánú rí á sàánú ẹni tí ó ṣe dáadáa rí á ṣe é ń kálukú sáà ní sùúrù àmọ́ Ramadan ń tan lọ báyìí mo fẹ́ kẹ́ ẹ bá mi fún gbogbo ará ilé tí ń wò wá ẹ bá mi fún wọn ní ìmọ̀ràn kan àbí méjì ṣé Ramadan tó bá tán sí gbogbo àwọn nǹkan tí wọ́n ń ṣe ń lo dáadáa nìṣó ẹ kó tán pẹ̀lú ẹ̀. alhamdulilayi rabbil alamin ada ọpẹ́ fún Ọlọ́run alhamdulilayi Ọlọ́run tí ó kádàrá oríire mọ́ wa nínú oṣù ire tó sì fi wá ṣe ọ̀gangan re tó fi wá tẹ̀lé ẹni re tí ń jẹ́ àná Muhammad sallallahu alayhi wa sallam àlékún ike ọlọ́run àlékún ìgẹ́ ọlọ́run lọ́mọ́ṣàbà ṣífù ànábì Muhammad àti gbogbo tí ń jẹ́ àlèhùmà ànábì Mahama sallallahu alayhi wa sallam. ní kí n tó wá sí orí ìbéèrè tí ẹ bí mi àkọ́kọ́ mbẹ̀ náà ni wípé ní àkọ́kọ́ yà lára pé ní ká ṣe àdúrà fún iléeṣẹ́ yìí nítorí wípé àwọn Yorùbá wọ́n máa yínníyínní kẹ́ni lè ṣe míì hmm. iléeṣẹ́ Orísun àkọ́kọ́ ni pé èyí tí ẹ̀ ń ṣe yìí ó wú wa lórí ó sì tún jẹ́ pé ní kọ́níkálukú náà má sùn látara àti kọ́ ẹ̀kọ́ eléyìí náà yóò tún máa jẹ́ pé ní ẹni tí ó ti pa tírà rẹ̀ tì yóò tún lọ sí tírà ẹni tí ò rí kúránì tí òun kàn ń wò ó tẹ́ kó kàn ni òun náà ó tún gbìyànjú láti tún máa lọ wò ó ẹni tó ṣe wípé ní bóyá transliteration lòun lè kà àbí English fashion ẹ̀ ló lè kà òun ló ń ṣáàrí kankan tí òun ló máa rọ kìrìkà látara rẹ̀ èyí tẹ̀ ń ṣe yìí náà yóò máa ta ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí yóò máa tàwájí ọlọ́run kó wọlá oṣù yìí kó wọlá àlùbáríkà tí ń bẹ nínú oṣù yìí iléeṣẹ́ ọlọ́mọdé ò bàjẹ́ gbogbo wọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ pẹ̀lú àtòrí ẹ̀yìn alájẹ Abdulkadir Yusuf Ah, kárí gbogbo tó ń ṣe ń bẹ ọlọ́run báṣà bá wà pẹ̀lú yín ọlọ́lá hawla wala quwwata illa billahi al-azim naam ká padà sórí ìbéèrè tí ẹbí wa ẹ rí wípé ní oṣù Ramadan gẹ́gẹ́ bí àwọn àfáà ti fi kọ́ wa oṣù àpọ́nlé oṣù ọlá oṣù ìgẹ́ni tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ń wá dáadáa ṣe nínú ẹ̀ gẹ́gẹ́ bọ́lọ́run ti ní ká gbìyànjú ká ṣe ah, ọ̀pọ̀lọpọ̀ yẹn náà máa ń gbìyànjú kárí wípé inú oṣù rọmọdánà nìkan náà wọ́n ń dá sẹ́sìn ibi tó kù sí nìyẹn fún mùsùlùmí lápapọ̀ kò ń ṣe pásìkò rọmọdánà nìkan lá máa dá sẹ́sìn bí rọmọdánà bá lọ tán àwa tá à bẹ tá a jẹ́ mùsùlùmí àkókò tí ì lọ ẹni tó bá ti kú láyé là á sọ pé ó ti lọ kò sì sí ní tí rọmọdánà fẹ́ kí a ṣe. tọ́lọ́run fẹ́ ká ṣe ń bẹ̀ náà ni wípé ní ìnífẹ̀ẹ́ ara ni ká fi ọwọ́ wẹwọ́ ká fi hàn síra wa ká ṣàánú ara wa kò sìgbà pé ó jẹ́ pé rọ̀mọ̀dánà nìkan ọlọ́run ti ní a máa ṣe pé rọ̀mọ̀dánà tó dé tí rọ̀mọ̀dánà bá dé ni kó lékún tí rọ̀mọ̀dánà bá ni èmi ó kàn sọ gbogbo àwa tí à ń gbìyànjú kò sí ẹni tí ò bá béèrè nǹkan lọ́wọ́ ẹ tó o bá fún Ọ di dandan kó kó dúpẹ́ nítorí kó béèrè wọ́n lò ó pé ní àjẹ́ ń fún ó sì gbà tinú tẹ̀yẹ ó yẹ kírú nǹkan bẹ́ẹ̀ máa tẹ̀síwájú àmọ́ nínú ìròrí tèmi èmi rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tó jẹ́ mùsùlùmí inú rọ̀mọ̀dánà nìkan la máa fẹ́ ṣoore. tí ò sì rí bẹ́ẹ̀. tó sì yẹ kó rí bẹ́ẹ̀. kò yẹ rárá. tó bá ṣe wípé bá a ti ń gbìyànjú tá à ń ra wa lọ nínú rọmọdánà yìí náà ni là ń gbìyànjú là ń ṣe lẹ́yìn rọmọdán ẹ rí wípé àánú ò ti kárí. bẹ́ẹ̀ni orí ò ti kárí ẹni tí ò ní ó ti ní òun náà ò ní ó ti kú ò lẹ́ni tí ó máa tọrọ kiri hmm. àìmọye ẹ̀kọ́ tí rọmọdánà kọ́ wa ẹ má jà wá dáa dúró. Eh, lápèjúwe ẹlòmíì mẹ́tò sẹ́ pé ní kò wọ mọ́ṣáláṣí rí tí rọ̀mọ̀dá náà bá ti dé ẹ̀yin tẹ́ ń kírun jàmá gan lẹ́yìn mọ́mù ẹ̀ ní rí sáfù wájú jókòó sí. tí rọ̀mọ̀dá náà bá ti wá lọ irú wọn máa ń sákò mọ́ṣáláṣí ni àwọn fàsìkò yìí àtúnfi ń rọ̀ ọ́n eh, bí rọ̀mọ̀dá náà bá lọ mọ́ṣáláṣí ò lọ bí rọ̀mọ̀dá náà bá lọ ìmọ̀ọ́mù àdúgbò kọ̀ọ̀kan àwọn mọ̀ọ́mù jámì wọn kú mbẹ́ láàyè wọn eh, ọlọ́run tá à ń sìn yóò kú láàyè rẹ̀ ká gbìyànjú ká ṣe kí ni ká tún gbìyànjú bí Ramadan bá ti ń lọ bá a ti ń ṣe Ramadan náà ká ṣe jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn Ramadan ìyẹn ni ó fi jẹ́ pé ní tó bá di yomul jasa ọlọ́run wọn sọ pé ní ah àwa náà ó rí n ta ṣe níwájú ọlọ́run kò ní jẹ́ wípé ní kákan máa wá bí ìgbà táwọn fẹ́ máa tanra wa a hmm. sì lè tan lọ́hùn gbogbo tọ́lọ̀ ni a ṣe yìí fáǹfà ní ara wa kò ń ṣe fún kò ṣe fọ́lọ́hùn hmm. ìyẹn oníkọ́lọ́ má jọ lọ́hùn so àwọn tó ti àwọn tó ti bá ní Muhammad ló gbà àwọn ti gbáwájú gẹ́gẹ́ bí alukwani ti sọ àwọn tó ti gbáwájú ti gbáwájú àwa tá à ń bọ̀ wá yìí náà ni ká gbìyànjú ká rún pa ká rún sẹ̀ ká tó ṣe kìíní sójú ọ̀nà tọ́lọ́run. Allahu Akbar adúpẹ́ púpọ̀ ọlọ́mọ sábà san ilé san rí ọlá nàbì lọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́mọ adúpẹ́ fún yín. Hmm. ẹ jẹ́ wá bẹ̀rẹ̀ báyìí ní àkọ́kọ́ náà màá fún yín ní aṣọ aṣọ gíní yìí alhaja wa hadisat agudu ajé ló ní kí a fún yín eh, ṣọ́ọ̀bù wọn wà ní opposite retail market ní ọgbà aṣọ ọ̀nù tẹ̀mà fún ajiwa abubakar látọ̀dọ̀ ìyá wa damoris oníbàtà ní agége a fún yín ní bàtà méjì ìkan ọmọ jẹ́ ti alhaji torí ẹ̀ wá ajiwa abubakar ìkan jẹ́ tẹ̀yìn náà tí ẹ wá bá wọn gba ẹ̀bùn. màá fún yín ní face cap méjì t-shirt méjì eléyìí ìkan fún ẹ̀yin ìkan fún ajiwa Abubakar tẹ̀ torí wọn wá bàtà méjì náà á kó mọ fún yín lóróró hmm, òróró aṣọ eléyìí standard group of company iléeṣẹ́ bàbá wa Dr. Ahmed Salahuddin àwọn náà fún yín òróró ní tirẹ̀ dolphin food pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ orísun wọn ni ká fún yín ní òróró màá fún yín ní òróró mẹ́rin màá fún yín ní òróró mẹ́rin fún alhaji abubakar màá fún yín ní dano alágolo ńlá baba salani màá fún yín ok láti ọ̀dọ̀ iléeṣẹ́ ọwọ́ àdúrà gan communication. màá fún yín ní cd ramadan ni èyí mú méjì ẹsẹ ní méjì sálájì ìwà abubakar tó bí màá fún yín ní monchit ìpanu ni màá fún yín monchit tẹ́ mú lọ ní fáwọn ọmọ tó máa ń pàdé yín pé ah dáàdi àríyìn lórí tẹlifíṣàn <laughs> ẹ gangan so ẹ fún wọn ní àwọn kìnìyẹ so ẹ bá dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó wọ́n fún yín ní ẹ̀bùn kọ́lọ́n dákun mọ́tà jẹ́ kí iléeṣẹ́ wọn máa lọ síwájú sí. ní àwọn gbogbo àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn yìí eh, ọ̀rọ̀ yóò bá ni wípé ní òkè ni ọwọ́ afúnni ń gbé òkè ni òkè òkè ni kí ọlá yín máa lọ iléeṣẹ́ yín Ọlọ́run ò ní jó relẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń lè gbélé yìí lẹ̀ ẹ̀yin náà ṣe púpọ̀ nínú ẹ̀sìn eh, Ọlọ́run kó wọlá ìjẹ́kan rẹ̀ kò wọlá oṣù rọmọdánù tá a wọ̀ yìí eh, ìgbà tí ó bá fi di ẹ̀mí tírélà ńláńlá ni kẹ́ máa fi kó ẹ̀bùn wá sí iléeṣẹ́ yìí àmín Allah àmín tí àwọn alájò wa Yusuf náà ó sì máa pín fáwọn èèyàn ọlọmọsàbà àròyìn lọ́rọ̀ débẹ̀ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ Ọlọ́run ò ní ṣe rọmọdánà eléyìí tọdún yìí láṣìmọ fún yín kò ní ṣe láṣìmọ fáwa náà lálá haúlà wala quwwata illa billahil aliyyil azim kọjá bó ti jẹ́ òní àárọ̀ yìí lórí ètò tòní tá a pè ní Ramadan Kareem ètò alálùbáríkà tẹ́ ń gbẹ̀rún láti iléeṣẹ́ Orísun ọpẹ́ pàtàkì lọ gbọ́n àwọn tí wọ́n wà ń di ẹ̀rọ tí wọ́n ń tẹ̀ tá a fi ń jọ ń gbọ́ra wa tá a fi ń rí wara wa wò kedere ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹni tó wà nídìí kámẹ́rà wa tí wọ́n yí sọ́tún tí wọ́n yí sósì gbogbo wọn náà ni adúpẹ́ fún adúpẹ́ lọ́wọ́ gbọ́n àwọn tó wà ń di ilé agbára lọ́hùn tí gbogbo ẹ̀ fi ń mọ́lẹ̀ kedere tẹ̀ fi ń rí wa wò ní gbogbo àgbálá ayé àwa adúpẹ́ lọ́wọ́ gbọ́n ẹ̀yin tẹ̀ ń pè wá tẹ̀ ń lù wá lọ́gọ̀ wa àbẹ́fẹ́ gbé lẹ́kṣọ̀ nọmba ti ń bẹ lórí ìwòran yín lórí amóhùnmáwòrán yín yẹn nọ́mbà yẹn ni kẹ́ ẹ pè ti pe nọmba yẹn lágbára Ọlọ́run ṣáàlà wọn á mọ̀ bí ẹ ti ṣe délé iṣẹ́ Orísun bí tẹ́ sì fi dórí ètò àdúrà kan wa lọ yìí tó bá di ní tún máa padà ara wa orúkọ mi Alhaji Yusuf Ọba àdúrà yìí náà ni